صدق الله العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله àkí ẹ̀yin olùfẹ́ wa káàkiri ibikíbi tí ẹ ti ń gbọ́ ètò wa yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò jẹ́ kí èmi pẹ̀lú yín ká máa bẹ lórí dáadáa ètò yín ètò wa manaru sabil ọ̀nà ní gun orí atẹ́gùn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìkànnì eighty nine dot three fm ògoòlù ní ìlú òkò wa níbí mo fẹ́ fi máa tó gbogbo ẹ̀yin ní olólùfẹ́ ètò yìí létí wípé àwọn olùmọ̀ wa samahatu doctor wọ́n ti wà nílé agbára ọlọ́run kó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa láti máa bá wa dáhùn àwọn ìbéèrè ọlọ́kan ọ̀jọ̀kan èyí tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn islam wa yìí ìbéèrè alákọ̀ọ́kọ́ síwájú kí ojú òpó tó máa sílẹ̀ níbi òní wípé oníbèrè sọ wípé ẹnì òun gbẹ́ kànga òun gbẹ́ ṣáláńgá sí ilé ohun tó ń ṣe ń kọ́ ṣáláńgá yìí wá ibi táwọn ti ń gbẹ lọ́wọ́ òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ àwọn wá pátì pé bá rọ̀ tán àwọn wá yanjú ìyókù àmọ́ nígbà tí wọ́n fi ojú òfin rọ̀ tí ó fi dá tí wọ́n fi padà sí ibi ilé wọn pé káwọn lọ kọ̀ntínù lórí ọ̀rọ̀ sálángà yìí wọ́n ti bá ọmọ kan tó ti kó sínú sálángà tó ti kú bẹ́ẹ̀ wọ́n ní kí ni òfin ọlọ́run lórí rẹ̀. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام náà ọbẹ̀ ẹlẹ́dàá wa ilẹ̀ ó mú kíbi kan tẹ́ pẹrẹsẹ ó dá àwọn àbí kan wọn jẹ́ kòtò tó bá ṣe pé èèyàn fúnra ara rẹ̀ ló bá fò sánlẹ̀ ṣubú lórí ilẹ̀ kò bá jẹ́lẹ̀ tó tẹ́ pẹrẹsẹ kò bá jẹ́ pọ̀ lọ́mọ lára rẹ̀ mọ́ ibi tó jẹ́ kòtò tó wá bá bẹ́ẹ̀ kù àlè mọ́ nìkan lórí pọ́jẹ́ ọ̀nà tẹ́lẹ̀ yìí gbà bí ìbá ṣe pò ń gan alára lásọ pé látàrí ṣùṣubú tó ṣubú ni ló fi bá bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá pé èèyàn fúnra ara rẹ̀ ń lọ gbẹ́ kòtò kalẹ̀ kòtò yẹn wọ́n gbẹ́ láti fi ṣèkà fún ọmọlàkejì ni àbótí ẹgbẹ́ kalẹ̀ láti fi ṣàǹfààní fórí ara rẹ̀ láì jẹ́ pọ́lẹ́mì àti fi ṣèkà ṣùgbọ́n làwọn akádàrà kẹ́nìkan tààrà kòtò tó ń gbẹ́ lẹ́yìn kọjá pé ṣùṣubú tó ṣubú sínú rẹ̀ lọ́ba lọ ẹni tó gbẹ́ kòtò lọ ń jẹ̀bi ikú onítàn lábẹ́ òfin ọlọ́run kò bá jẹ́ kànga lẹ gbé kalẹ̀ kò bá sì jẹ́ ibi tí ó jẹ́ sálángá náà lẹ gbé kalẹ̀ tẹ́nìkan fi wá jẹ́ pé ó ṣubú sínú rẹ̀ ọba bẹ́ẹ̀ kú kódà kó wọn jẹ́ pé ìmúkùmú ló mu látàrí ìhun ríra ló fi wá ṣubú síbẹ̀ ìwọ ni wọ́n sọ pé o ṣe sábàbí tó fi pa lábẹ́ òfin ọlọ́run ìwé ṣe filẹ̀ sílẹ̀ bílẹ̀ ti ṣe wà láì jẹ́ pọ̀ gbẹ́ nǹkan kan sínú rẹ̀ kọ́ á jẹ́ pọ̀ ń ṣubú bẹ́ẹ̀ kọ́ á mú wọn lé rẹ̀ ẹnìkan àti wọn mú wọn lé rẹ̀ àmọ́ látàrí kòtò tó gbé kalẹ̀ sálángá tó gbé kalẹ̀ tó ń ṣubú sínú rẹ̀ tó bá bẹ́ẹ̀ kú wọn ni sábàbí ikú rẹ̀ wàá sanwó ẹ̀mí rẹ̀ owó ẹ̀mí tó bá pò fi ọlọ́run bàbá wa tá ń tẹ̀lé láwùjọ ibi tó wà ọgọ́rùn-ún ràkúnmí ni ó gbẹ́rù rẹ̀ máa ń jọ mi kọ́ wa sọ pé apáti torí ipò jọ̀ọ̀rọ̀ àtọ́jú ọ̀rọ̀ ẹ̀ fi kankan di lọ́nà tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ń bọ̀ yọ mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ ń bì. àwọn ìlú kan wà ní nàìjíríà wá ń bì tó ṣe pé bí wọ́n ṣe máa gbé kànga ó mú ewu dání púpọ̀ púpọ̀ pàápàá jùlọ láwọn àgbọn Kogi state tẹ́ máa gbé kànga kànga yẹn yọ wà balẹ̀ lẹ́vù wọn yìí sábà fi nǹkan kan fi ṣe àmì fẹ́ni tí bá ń bọ̀ lọ́ọ̀kan láti mọ̀ pé kànga ń bẹ́ẹ̀ ń wọn kàn lè tẹ nǹkan kan sí lórí ìgbà míì gan lè filẹ̀ gbayàwó bẹ́ẹ̀ àkàràmọ̀kọ́mọ̀gbà bẹ́ẹ̀ ọ̀bá jẹ́ kójú rẹ̀ bá sálẹ̀ ńbẹ ọkàn máa rìn lọ lásán lọ́ba já kàǹkà so irú àwọn eléyìí bí ìgbà tí wọ́n tẹ páńpẹ́ kúlẹ̀ fẹ́ni tí bá ń kọjá ni lẹ́nìkan bá fi lè kó bẹ̀ tó bá bẹ̀ kú ìwọ́tọ̀ gbẹ́rù kàǹkà ọ̀ràn yẹn kalẹ̀ lọ dáràn lábẹ́ òfin ọlọ. jazakumullahu salaam tula bàbá kí ló kọ yín bọ̀dẹ̀ tí ń pè ọ́ kí ni ìbéèrè yín. náà mo kí olùbánisọ̀rọ̀ wọ́n fún mi àjọ àwọn ọgbà òsì wọn náà ó ṣe pẹ́ o. ojú fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹ dákun ọ̀rọ̀ gidi kan ni o ọ ẹni tí bóyá ó ní tí ọfẹ́ ìfẹ́ ní mẹ́ńtàtà ó tiẹ̀ ní mẹ́ńtà ní kí wọ́n ṣùgbọ́n wọ́n kó owó kan sí yàn lọ́wọ́ owó tí wọ́n dá sí yàn lọ́wọ́ yẹn ìyẹn tí wọ́n sọ fáàmì fún àwọn fámìlì wọn wọ́n sọ ẹni kí wọ́n sì yàn lọ́wọ́ bí kò wá gba wàásù bẹ́ẹ̀ bí kò wá gba kí nílẹ̀ kó fi ń jẹ ni owó yẹn pọ̀ ju ní tó lè ná fún oúnjẹ lọ kí lèyẹn lè ṣe lórí àtàrí owó yẹn. alhamdulilayi kò bá ti pín ẹni tí ó kó sí wa lọ́dọ̀ àsìkò tó fi kó sí wa lọ́dọ̀ sí làákàrẹ̀ ó ti tàsé àbí kó sì jẹ́ pé ìgbà tí làákà ń bẹ pẹ̀lú rẹ̀ ni ló ti kówó sí wa lọ́dọ̀ ní tó mú mà ipò owó tó ń kó fún yàn lásìkò tọpọlọ rẹ̀ tí ò ṣiṣẹ́ déédéé yìí kíkó tó ń kó fún yàn ń kó pamọ́ ni tó náà ń ṣe ń fi gbà kan sígbà kan wá báyàn kó ń fẹ́ gba iye báyìí nù ẹ̀ iye báyìí nù ẹ̀ láwọn owó tó kéré sí iye tó kó sí yàn lọ́wọ́ nítorí dájú ni pé làákàyè rẹ̀ kò sọnù tán làákàyè rẹ̀ sọnù àmọ́ kò sọnù tán nítorí pé wọ́n mọ̀ pé òun kówó pamọ́ sí yàn lọ́dọ̀ ǹjẹ́ mo wá mọ̀ pé wọ́n mọ̀ ni pé ẹni wọ́n ń gbà díẹ̀ díẹ̀ bíi fifty naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin gbìyànjú láti jẹ́ pé ńjọ́ tó bá wá béèrè fifty naira kẹ́ ẹ ó sì ṣeé ṣe kó jẹ́ pé irú ẹni tí a ní ọpọlọ rẹ̀ òṣìṣẹ́ dédé yìí kó jẹ́ pọ́ lọ́mọ ó sì ṣeé ṣe kó jẹ́ pé lóbì ó ṣeé ṣe kápú tó bá yẹ kóbìnrin ní ọlọ́kọ tó bá ṣe pọ́kùnrin ní kó jẹ́ pé níyàwó àwọn eléyìí tí àwọn bá ń bẹ láyé àwọn náà ní yejú ẹni tí ó jogun rẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé owó ń bẹ lọ́dọ̀ yín ẹ sì jẹ́ kí wọ́n mọ bówó yìí ti ṣe pọ̀ tó àti bó ti ṣe kéré tó bí bá ti ṣe ń gbà á ní tọrọ náà ní kẹ́ ẹ máa láyé wọn owó yẹn ti dín iye báyìí ó sì tún ti fi iye báyìí kù àìbàámà tó bá padà ṣẹlẹ̀ ipò bá bẹ́ẹ̀ kù tọpọlọ rẹ̀ padà padà sípò mà owó yẹn ẹ kò kalẹ̀ ní ìgbà tó bá ṣe láìsí òun náà làwọn ẹni tó bá fi sílẹ̀ sáyé ni wọ́n ò jogún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìzákùnlá kan orí ibi tí a máa pèsè òun ní zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six hello ìyá ó ti rí bété oníbèrè kan ó béèrè wípé ẹ dákun ọmọ wọn ní ṣe gbogbo ìmọ̀ pátá tí èèyàn bá kọ́ òun náà ni àgbọ̀dọ̀ láníyàn pé a fẹ́ fi ṣiṣẹ́ gbowó ń bẹ̀ ni bóyá bí ẹni tó kọ́ ìmọ̀ èdè lágbáwá nìsín tí wọ́n wò pé ìmọ̀ èdè ni kì í ṣe mọ̀ ṣẹ̀ríà nígbà náà bíbí sọ nípa ẹni tó bá kọ́ nípa òfin ọlọ́run pé kò gbọ́dọ̀ máa sí níran kan kó fi gba kọ́kọ́ ọpẹ́ńkọ́ láti fi gbowó ṣé irú ẹni bẹ́ẹ̀ náà òun náà wọnú abẹ́rẹ́ àbí gbogbo mọ̀ lọ́wọ́ abẹ́rẹ́ àbí ìmọ̀ṣẹ̀rí ànìkan ni ọba wí. alhamdulilayi wọ́n nínú àdìsá nàbà muhammed sallallahu alayhi wa sallam ó ní man talaba ilman mimma yubtaqa bihi wajhu allah la yatlubuhu illa li nayli 'aradin min a'radi dunya lam yajid riha al-jannah ẹnikẹ́ni tó bá fi lè wá ìmọ̀ kan tó ṣe kí wọ́n máa wárò rẹ̀ nítorí àti rojú ọlọ́run ó wá jẹ́ pàníyàn tiẹ̀ tó fi wá mọ̀ yẹn òun náà ní kó n fi ń wá nǹkan kan nínú ẹrù ilé ayé pàǹtí ilé ayé ìdọ̀tí ilé ayé lọ fẹ́ fi kó jọ ànábì ló gbóòórùn àlùjáná eléyìí ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ jẹ́ kí àfojúsùn wa lórí ìmọ̀ tá à ń bá ń wá pàápàá jùlọ ìmọ̀ tó nípa tó ní ṣe pẹ̀lú òfin ọlọ́run tó ní ṣe pẹ̀lẹ́sìn wa ká máa wá pẹ̀lú àfojúsùn pé a fẹ́ tara àmọ́ táwọn wá yìí gba ìmọ̀ kanù kúrò lára wa ká tún tara rẹ̀ ká gba ìmọ̀ kúrò lára ẹni tọ́lọ́run bá fẹ́ nínú àlòmọ́ wa àwa ń ṣe bẹ́ẹ̀ láti fi wá ojú ọlọ́run eléyìí ni kókó nǹkan tá a gbọ́dọ̀ fojú sùn nínú ìmọ̀ wíwá ẹni tó bá yẹ pé màtí ẹ̀ ti wá ilé ayé ló fẹ́ fi kó jọ wọ́n fẹ́ máa fi gun mọ́tò wọ́n fẹ́ fi jẹ́ni pàtàkì tí wọ́n máa pè lọ́tún tí wọ́n máa pè lósì tí wọ́n máa gbósùbà fún tí wọ́n máa tí wọ́n máa tí wọ́n máa ra bàbà tó bá pé eléyìí bá ní àfojúsùn rẹ eléyìí ó kù díẹ̀ káàtó òun náà ní máa ṣe sábàbí téèyàn fi ní gbọ́ràn àlùjànnà èyí tó túmọ̀ sí pé ìmọ̀ èdè lárúbáwá òun wọ́n pè ní ilmul wasila ilmul ala àwọn ọmọ táwọn èèyàn máa ń wá tẹ́kùn ní gbé wa lọ síbi àti máa ń tá a fẹ́ mọ̀ gangan nínú òfin ọlọ kìí sùn gangan la fojú sùn ṣùgbọ́n ìmọ̀ àtẹ̀gùn ni àkàsọ ni tẹ́kùrì rẹ̀ ládẹ́sẹ̀tẹ̀ táfi lè débi tá à lọ. torí ẹ̀ ìmọ̀ yẹn náà gangan lára gbogbo ẹ̀ tẹ́ máa wá ẹ máa wá nítorí àti rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ọ̀ni nítorí lil wasa'ili hukmul ghayat níta bá pè ní àkàsọ̀ òun náà máa ní ìdájọ́ ibi tá a fẹ́ tẹ̀gùn òun náà máa ní ìdájọ́ ibi tá a fẹ́ tẹ̀gùn tó bá wá rí báwọn lájẹ̀ká níyàwó dà lórí gbogbo àwọn ọmọ tá à ń bá wà gbígba owó lórí ìmọ̀ tá a fi kọ́yàn kì í ṣe pé òun ló burú lọ́bàjẹ́ o ṣùgbọ́n níyàwó ni wọ́n fi ń gbowó tó bá yẹ kó gbowó nítorí kó lè bá a fi mayanmayan ni kò sí ní tó burú bẹ́ẹ̀ àná tó bá pẹ́ ni tí ọmọ mọ̀ yẹn ńṣe ní kọ́ni nímọ̀ kó lè bá a gbowó òun ló burú lọ́bàjẹ́ lọ́bàlùmọ̀ ọ gbọ́dọ̀ fi màmá yẹn nítorí kó lè bá a gbowó àmọ́ tó bá gbowó nítorí kó lè bá a kọ́yàn ọ̀sẹ̀ lọ. jazakumullahu khair oníbèrè tó ń béèrè yìí pé ẹ dákun kí ni ìdájọ́ salatul witri. صلاة الوتر súnà ni eléyìí tó jẹ́ kó ní agbára ọ̀nà à ń pè ní sunnatul mu'akkada anabi sallallahu alayhi wa sallam ó ní inna allaha qad zadakum salatan hiya al-witr ọlọ́run bá ti ṣe àlékún sọ̀láàtù kan fún yín o náà ní sọ̀láàtù witr àwùtẹ́rù wà ibadallah nínú àdéhùn mi ẹ̀yin ẹrú ọlọ́run máa ṣe witr ó sì pàtàkì pé kí mùsùlùmí máa mójútó sọ̀láàtù witr. kó jẹ́ pé sọ̀láàtì àṣekẹ́yìn wa lójoojúmọ́ náà ni sọ̀láàtì wítìrì gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àdéhùn anábì sallallahu alayhi wa sallam ó ní ij'alu akhira salatikum bil-layli witra ẹ jẹ́ kí sọ̀láàtì wítìrì kó máa jẹ́ àṣekẹ́yìn àṣekágbá yín lóru ojoojúmọ́ kódà òfin ṣẹ̀rí àfiyé wa ìfi téèyàn bá jẹ́ni tí máa pa á jẹ lójoojúmọ́ gbogbo ojoojúmọ́ ayé ni kì í ṣe sọ̀láàtì wítìrì eléyìí ti tó láti ṣe ìdájọ́ léèyàn lórí pípò kí lóluwà rẹ̀ torí ẹni Imam Abu Hanifa rahimahullah nínú madhabu tiwọn wọn ní ọ̀ràn èèyàn tí ẹni salatul witr àmọ́rọ̀ wọn yìí báyìí kò dọ́gba bí ìtọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n pè ní súnà tó lágbára torí ìmọ̀sí gbogbo wa nínú òfin ọlọ́run wọn náà ní pé àwọn as-salawatul mafruḍa wọn ò ju márùn lọ bàbá wa ní ọ̀ràn èèyàn náà ní wítìrì àjẹpọ̀ di mẹ́fà nù márùn sí ni. jazakumullahu khayra jazaa fi dunya wal akhirah kí a má gbàgbé pé ojú òpó tí mo pè lẹ́ẹ̀kan náà ni à ń lò zero nine one three four five four six three four six. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín wọ́n ní ká yanu sókè o. orúkọ mi ò kọ́yà láti ìgbìmọ̀ṣẹ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mẹ́jọ tí ọkọ èèyàn bá kọ́lé tó tó wá yẹ pé ilé yẹn four bedroom flat ló wà nù ẹ̀ tó wá jẹ́ pé ìyá ọkọ èèyàn méjì náà nà bí so ìgbà tí wọn fẹ́ mọ kó lọ wọn wá sọ pé àti àbúrò ọkọ èèyàn ìdẹ̀hún náà ti níyàwó ó dẹ̀ ti bímọ èèyàn téèyàn jẹ́ ìyàwó ẹ̀gbọ́n tó kọ́lé yẹn kò tíì bímọ so wọ́n ní pé àti ìyàwó àyàwó àbúrò àti ọkọ so ìyá jọ lọmọ ṣe irú ilé bẹ́ẹ̀ lójú wọn fẹ́ bẹ̀rẹ̀ ni ṣé inú kíchì kan náà dẹ̀ ni gbogbo wọn jọ máa lò sí ẹ̀ tó bá jáde pálọ̀ kan náà ni gbogbo wọn jọ máa jáde wọn fẹ́ bẹ̀rẹ̀ láwọn ṣe kà pé ṣé irú ìgbàgbépọ̀ bẹ́ẹ̀ ṣé ó lè rọrùn fún yàn àbí yàn fẹ́ sọ. sọ lè rọrùn fún yàn sí ò lè rọrùn fún yàn náà lè dáhùn eléyìí nítorí pé ẹ̀yin lè wà ń bẹ̀ ẹ̀yin lè ń gbé bẹ̀ àwa láàmú wa bí si sóòsì rọrùn àbí ò rọrùn nǹkan tẹ́ máa bí àwa léèrè ni pé sọ kí gbogbo yẹn ọmọ gbé bá ìbéèrè èyí béèrè náà lè dáhùn fún torí ẹni lè rọrùn àbí ò lè rọrùn àwa náà máa ń sọ rọrùn mọ̀lábí òfin tọ́lọ́n nǹkan tí ọkọ yín ṣe yẹn tẹ́pọ̀ òun àti ìyàwó àbúrò rẹ̀ àti ìyàwó àti ìyá àti wọ́n jọ ń gbé abẹ́ òrùlé kan náà lọ́nà tó ṣe pé wọ́n jọ máa lò sí ilé ìdáná kan bóyá tọ́ílẹ̀tì ẹyọ kan àbí tọ́ílẹ̀tì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kò sí tàbí ṣùgbọ́n kò sí nínú àlàkalẹ̀ tẹ̀sìn islam tó fi kọ́ wa nítorí pé bó tilẹ̀ jẹ́ pé tẹ̀gbọ́n-tàbúrò làwọn ọkùnrin wọ̀nyí ṣùgbọ́n àwọn obìnrin wọn àjòjìlẹ̀ kínníkejì wọn jẹ́ sọ́kọ ìkejì ó wà láàṣì máa gbé níbi tó ẹ pàjọ máa lò sí pálọ̀ kan náà tí ò ní sínú wípé à ń padà fàgbọn agbọn ọlọ́run ọba ya nítorí pé ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kó rẹ́ yóò rí i ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kọ́ bẹ́ẹ̀ nìkan jókòó yóò bá jókòó ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kọ́ máa bẹ́ẹ̀ nìkan dọ̀wọ́ ẹ̀kẹ́ yóò bá dọ̀wọ́ ẹ̀kẹ́ ká padà di wípé àwọn nǹkan tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tí ò fẹ́ yóò padà ṣẹlẹ̀ ẹ̀hẹ́n tó bá pé sẹ̀mí tẹ̀sìn làwọn bá ń ṣe kì í sì sẹ̀mí tàṣà so ilé yẹn bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ti ṣe pọ́ wà yẹn wọ́n fàtúnṣe so bẹ́ẹ̀ sì ṣàtúnṣe rẹ̀ náà ní kí ó jẹ́ pé wọ́n là ibi tí ó jẹ́ ti ẹ̀yin àti ọkọ yín kó jẹ́ pé ẹ ní tọ́lẹ́ẹ̀tì tiyín lọ́tọ̀ ẹ sì ní pálọ̀ tiyín lọ́tọ̀ àbúrò náà ní tọ́lẹ́ẹ̀tì ẹ̀ lọ́tọ̀ ó ní pálọ̀ tiẹ̀ lọ́tọ̀ lọ́nà tó ṣe pé tẹ́ ẹ bá fẹ́ ríra ẹ máa ti ara lẹ̀kùn kan wọlé síbi tẹ́ ẹ ti lè ríra ni ẹ̀yin náà gba lẹ̀kùn tagbọ́n tọ̀dọ̀ tiyín wọlé síbi tẹ́ ẹ ti lè ríra ńgbà tí bùkátà ti fẹ́ ríra bá ṣẹlẹ̀ kò á pé bọ́ọ̀ fẹ́ bọ̀ kọ̀ á kọlu ra wa náà ni eléyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khair hello ẹ̀yin lẹ́dọ̀ yín lọ́lẹ́ o wàlẹ́kùn sàmùtìlá wa wàlẹ́kùn sàmùtìlá wa kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè o. mustapha lọ́rọ̀ dé ní láti ọ̀kínní òṣogbo. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ó ní ẹnìkan tó yẹ pé ó fọmọ sílé kéw. ìgbà tí ọmọ yẹn sáà tó parí lékè rẹ̀ ó lórí ṣe wà nímọ̀ tó ìgbà tó wá di àbákan òru kan ó wá yẹn kò lọ lékè mọ́ dáadáa tí kò máa lọ chọ́ọ̀kì kò máa tẹ̀lé ọ̀rẹ́ rẹ̀ chọ́ọ̀kì tó ìgbà tí àwọn òbí rẹ̀ wá sàkíyèsí pé àwọn ọmọ yìí kò lọ lékè mọ́ pé chọ́ọ̀kì ní lọ pé tó lè ṣe jẹ wọ́n tà bá ẹni tí ń bá rìn wọ́n bàjà tó ìgbà tó wá yá wọ́n sọ fún pé kí ló dé tí òbí lọ lékè mọ́ kò sá sọ pé ó sọ pé ibi tí èyí pé èdè tó bá wù ó tí òun lè ṣe wọn á fẹ́ bẹ̀rẹ̀ pé ẹ̀ràn ìyàwó ló wà fún irú òbí bẹ́ẹ̀ àti ọmọ bẹ́ẹ̀ béèrè mi jùlọ àrùn ìgbà. alhamdulilayi ọ̀rọ̀ pé ìjìyàwó ló lè wà fóbi kílẹ̀sì òbí náà òbí fọmọ rẹ̀ sílé kí ó òbí sì darí ọmọ rẹ̀ sídìí kọ́ máa ṣe islam tìbánàbì sallallahu alayhi wa sallam sọ pé kullu mawludin yuladu ala al-fitra fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi. gbogbo ọmọ pátá òun náà la bí sáyé lórí àdámọ̀ pé ó jẹ́ mùsùlùmí bàbá àtìyá kálukú ló máa ń sọ di yahudi àwọn ló máa ń sọ di nasara àfi kí wọ́n sọ di olùbọ iná olùbọgìbọ ọ̀pẹ àwọn bàbá eléyìí ti gbìyànjú wọ́n bí sínú ẹ̀sìn islam wọ́n tún fẹsẹ̀ rẹ̀ lébi tí islam rẹ̀ tí ó ti dán mọ́rán òun ló wá wù láti pé òun ṣe islam mọ́ òbí sì tún gbọ́ pípọ́ lòun ọ̀fẹ́ ṣe islam mọ́ wọn tún dákẹ́ gbogbo ìyànjú tó tún lè gbà wọn tún sáhùn rẹ̀ ẹ wá nírú ìjìyàwó ló lè wà fún ìjìyà báwò kò sí ìjìyà kankan fóbi ń bẹ̀ wọn. ọmọ tó lòun ṣe ìsìláàmù mọ́ tó sì ní tó bá wù ú lòun lè ṣe òun ní ìwò pàgbára òun ka ọrùn òun sì ràn láti rọ ẹrù ọ̀ràn. tó ọlọ́run bá ti sọ pé wala taziru waziratun wizra ukhra arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní rọ ẹrù ẹ̀ṣẹ̀ lómìn sòkà lọ mà ike tó bá wù mí máa ṣe èyí tó bá wù mí òun náà ni màá fi ṣẹ̀sìn bíi tẹ̀sìn islam kọ́ o ọlọ́ni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan míì ṣe tó yàtọ̀ sí islam tó wá pè lẹ́sìn tara tiẹ̀ ọlọ́wọ́n bò ní lọ́dọ̀ rẹ̀ yóò sì jẹ́ ọ̀kan nínú àwọn tí ó ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù à ń pàkíyèsí irú ọmọ bẹ́ẹ̀ kó padà sí ti ẹ̀sìn Islam kọ́mẹ́sì jẹ́ ẹni tó ṣe pé yóò fọwọ́ ara rẹ̀ gbọ́ka rẹ̀ fájájẹ yóò padà wá máa jẹ káàbámọ̀ nígbà tábàámọ̀ ò ní wúlò. jazakumullahu khair. hello. maaleykum kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. ìpínlẹ̀ èkó tí àbá àkókò àìníṣẹ́wù kí obìnrin olóṣè káwá lọ máa ṣe ẹ̀sùn lọ́dọ̀ rẹ̀ mọ́júmọ́ ẹ̀sùn àjọ àkápàṣẹ àti àjọ àti tẹ́tẹ́ obìnrin tún wà tó pọ̀ lọ́sẹ̀ rẹ̀. alhamdulilayi mo ní àǹfà kan wà òpèrè ara ń ṣéwù kí ni tó máa ṣéwù yẹn gan ṣe mọ̀ pé n tó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni pé àlágbòye ẹ̀sìn rárá ìdí a fi gbèrò àwọn ètò ìkàlẹ̀ náà nù tí ìwọ bá jẹ́ ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn Islam wọn kì í kẹ́kọ̀ọ́ títí títí títí tí kéèyàn gboyè ṣéèkù nǹkan tó kàn máa ń ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn látàrí wọn rí i pé a ò jìntò nínú mà ó sì ní ìmọ̀ àmọ̀dájú ó ti pẹ́ nínú wíwá rẹ̀ ẹnìkan nínú ẹni tá a lè gbára lé ní tí máa ń bá ní sọ nípa ẹ̀sìn lọ́jẹ́ àwọn náà máa dà ọ́ pèpè ṣéèkù pé olùmọ̀ ńlá àmọ́ ṣéwù ṣéwù ṣéwù tẹ̀yìn máa béèrè o tọ̀rí kọ̀ lásán ni òun ṣe tọ̀rí kọ̀ ọwọ́ ń pera rẹ̀ ní ṣéwù ẹni tẹ́ ẹ̀ máa gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ẹni tó ṣe pé kò pa dandan ká pọ́ mọ̀ nípa ìsìláàmù rárá rárá ọ̀pọ̀ ọ̀pọ̀ àìmọye ìgbà nírú wọn máa kàn jẹ́ olùtúnijẹ olùṣinilọ́nà aláìgbẹ́sìn yẹn gangan yé olùfẹ́ fẹ̀sìn máa pawó irú rẹ̀ náà ni ẹ̀yin náà wá sọ pé sótọ́ ike kẹ́yìn kan pera rẹ̀ ní ṣéwù kẹ́yìn obìnrin tẹ wá jábí lẹ́kọ kẹ́ ẹ máa wá lọ bárù rẹ̀ pẹ́ ń ṣàìsùn àdúrà àìsùn àdúrà báwo kí ló dé tẹ̀yìn ní ìgbàlẹ̀ ọkọ yín jókòó wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá yín ni ẹ máa pè mí bẹ́ẹ̀ mi bá ń tẹ́ pè mí wọ́n máa jẹ yín sọ́wọ́ sẹ̀sẹ̀ dìgbà tó bá lọ sọ́dọ̀ ṣéwù kan òpùrọ́ tí ń tàn yín jẹ tí ń tu yín jẹ bí àgbàdo kó tó di pé ẹ pọ́ lọ. sẹ́sìn máa pẹ́sìn òdodo kì í sábà tà láwùjọ ibi tí wọ́n bá ti nímọ̀ nípa ẹ̀sìn. ẹni tí ó tu wọn jẹ tí ó parọ́ fún wọn tí ó tà wọn jẹ òun lọ́jà wọn máa tà wòtìwòtì. ìdí nì tó fi jẹ́ pé àwọn èèyàn dùn ún mú láwùjọ ibi tó dùn bá ti pọ̀. wọ́n dùn ún tàn jẹ níbi táwọn èèyàn bá ti gbẹ́sìn ọlọ́run ọba yé. ẹ wá lẹ́ lọ ṣàìsàn àdúrà ó fi ọ̀dọ́ ọkọ rẹ̀ lẹ̀ lóru wọ́n lọ jókòó kọ́dọ̀ ẹnìkan ẹlẹ́ǹsàdúà ẹ wàá ṣe títí mọ́jú tí wọ́n bá wá ń ra yín mú tí wọ́n bá yín sùn bẹ́ẹ̀ ṣe mọ̀ pẹ́yìn náà ní délé kẹ́ jíṣẹ́ wàlà hàwùlà wàlà quwwata illa billah. ẹlẹ́pẹ̀ pàgọ́ àdúrà ìgbà tílẹ̀ máa bá kọ́ńdọ́ọ̀mù bíi dọ́sìn àìníye ńlẹ̀ ṣe rí i pé àdúrà sì ṣubú kọ́lọ̀ ẹlẹ́dàá kó sànù wa gba ilé ọkọ rẹ jókòó jí kí wọ́n fúnra ara rẹ kọ́ máa máa bí ọlọ́run ọba rẹ̀ máa pè ní mẹ́sàn-án mẹ́wàá olúwa ẹlẹ́dàá wa ń fẹ́ kíkí ká máa rá bàbà níwájú o olúwa ẹlẹ́dàá wa ń fẹ́ ká máa rawọ́ ra sí àdúrà sọ́dọ̀ rẹ̀ gbogbo ntẹ́yìn bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ máa béèrè lábéèrè tún béèrè torí kìí sú ọlọ́run ọba ní gbígbọ́ ìwọ tó ń wí ní ọkàn sùn ọlọ́run sì fẹ́ pé tẹ́nìkan bá ń fẹ́ nǹkan kan kọ́ tẹ́pẹ́lẹ́ ní ti àdúrà yẹn gbà ọlọ́run sì ṣe ń fẹ́ fún yín ẹ̀ bùkátà láti máa lọ bẹ̀ sí yín jẹ́ kẹ́ máa tanra yín dànù lórúkọ pẹ̀nsì lọ. àwọn fásitì yìí pé àwọn ẹni tí ń ta àwọn èèyàn jẹun àwọn ẹni tí ń sìn wọn lọ́nà tí ń sìn wọn darí. wọ́n rántí pé tá a bá sayé tán àlùkìyà àmọ̀ bẹ ọlọ́run ẹ̀bẹ̀ ẹlẹ́dàá wa yóò ṣèṣirò fún oníkálukú nípa tó gbélé ayé sí. ẹni sòdodo fáwọn èèyàn tó sìn wọn lọ́nà ẹ̀rọ ọmọ àbájọ gbèǹdì pé bò lọ́lọ́run ó ti ṣe sọ̀rọ̀ tó ná báwo wá lẹ́yìn tẹ̀ ń parọ́ tẹ̀ ń ta àwọn èèyàn jẹ tó ṣe pé ẹ̀ ń sìn wọn lọ́nà báwo lẹ́yìn náà ti ṣe yanjú ọ̀rọ̀ ara yín wájú ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ndà kéyàmù ẹ má gbàgbé láti múra kalẹ̀ nítorí pé ọjọ́ padà kò níjọ́ kan. jazakumullahu khairan ní agbọ́nyẹ kejì béèrè wọn ní ìjẹ́ ṣéèkọ̀ níbẹ̀ nínú ìsìlámù tí ẹ̀mí kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ kò sí torí kan náà gbogbo ẹ̀ torí kan náà gbogbo ẹ̀ pé a ṣe díkìrì títí jálùkù kan mú wa ẹ̀mí gbé wa ẹ̀mí wò ní gbé ọ sábà ti ń pèpè kúpè àbá ń pò kọ́ lọ́nà lọ́nà tí ọ̀tọ̀ ká pè náà lórí máa laago bí kí wọ́n máa sọ kí ni hóhó nígbà tí èsì gbajà ń gbó ọlọ́run ọba ẹlẹ́dàá ń jẹ́ Allah àwọn wa máa pé Allah yẹn ẹ eléyẹn jẹ́ gbólóhùn ìrántí ọlọ́run fún àwọn awam fún gbogbo àwọn èèyàn lásán àmọ́ àwọn khawas àwọn khawas àwọn ẹni ẹ̀sà. E àwọn máa ṣe bíkìrì tiwọn pẹ̀lú pé hùwà hùwà hùwà hùwà hùwà hùwà nígbà tí hùwà hùwà bá wà pọ̀ lẹ́nu ní máa padà di hù hù hù hù ok nígbà tí wọn bá ń wí orí èsè làgò orí wa làgò ẹ wá lẹ fẹ́ gba wáàyí lẹ́nu rẹ̀ wáàyí báwo òun fẹ́ dà náà bì ọjọ́ bó ti ṣe jẹ́. hello hello. wàlẹ́kùn sọ́ńdùlà kí ló kọ́ yín bọ̀lẹ̀ ẹjẹ fẹlẹmi láàyè fẹlẹmi láàyè fẹlẹmi náà béèrè ó ti wá inú ọ̀rọ̀ tá a ti sọ síwájú ẹ ló ẹ dákun torí tọ́lọ́ ẹni tó bá ti pè lálàkọ̀kọ́ ẹ má jẹ́ ká tó pè padà mọ́ ẹ jẹ́ kí á fún àwọn èèyàn míì náà ní àǹfààní káwọn náà pè wọlé ẹ ló. wàlẹ́kùn sáwọn tó lọ́wọ́ kan kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè o. ìgbìmọ̀ tí ń pè ẹ̀dá ọlọ́mọ ni àdó àwọn gbà. kí ni ìbéèrè yín ẹnìkan bẹ tó ṣe pé àáfàá ni mùsùlùmí dẹ̀ ni àmọ́ látìgbà tí tó ti màṣọ tó ti gbàdá gbogbo ẹ tí máa fẹ́ pàtẹ tó fẹ́ gbogbo ìyàwó tó fẹ́ sílé pátá kìrìsẹ́nìtì ni wọ́n àmọ́ wọ́n bá tẹ̀sán gbọ́dọ̀ nífẹ̀ẹ́ síbẹ̀ táwọn òbí gbogbo wọn lè fọwọ́ sí. ẹ̀sùn wo ni wọ́n ń bá a sí. wọn ló máa ṣe sí Islam. tó alhamdulilayi ẹni tó ṣe kó fẹ́ẹ́ ẹlẹ́sìn nasraniya tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ní kí àwọn obìnrin yìí kí wọ́n fi ẹ̀sìn nasraniya sílẹ̀ káwọn náà máa bá ṣe islam ó dájú pé oríire ńlá ni fónítàn kó sáma ti fẹ́ ju iye tọ́lọ́run ní kó fẹ́ lọ obìnrin tó ṣe pé òun ṣe ẹ̀sìn nasara tẹ́lẹ̀ ó wá fẹ́ mùsùlùmí látàrí ọkọ tó fẹ́ òun náà wá di mùsùlùmá akíó náà kó oríire ọlọ́run bá kó jẹ́ kó oríire náà kó bá kalẹ̀ irú ẹni tó sì jẹ́ sábàbí táwọn obìnrin yìí fi di mùsùlùmí ọlọ́run bá san náà lẹ́sàn-án rẹ̀ ọwọ́ àkùsọ̀wọ́ wípé kó mójútó ìsìláàmù wọn kó má jẹ́ àfẹnusẹ lásán kó jẹ́ ìsìláàmù gidi eléyìí tó jẹ́ pé látàrí rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àtọ́kọ àtayá wọ́n padà dẹni tó ṣe wípé wọ́n padà bára wọn nínú àlùjánnà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ọlọ́run kó ṣe dáadáa fún gbogbo wa jazakumullahu khair oníbèrè sọ yìí pé ẹ̀dá kò torí tọ́ lọ́n kí ni ìdájọ́ ọlọ́run nípa àwọn tí àwọn ọmọ mùsùlùmí tí wọ́n máa gé irun apá kan tó máa fapá kan lẹ̀ ṣé ó tọ́ àbí. kò tọ́ nínú àdéhìí náà nàbí sallallahu alayhi wa sallam anil qaza' anábì sallallahu alayhi wa sallam ń kọ̀ fún wa láti gé irun apá kan dápá kan sí kò bá jẹ́ pé gbogbo irun orí wa la gé tààrin orí la wá fílẹ̀ bí òrùn kò bá jẹ́ pé gbogbo ẹ̀ la fi sílẹ̀ tààrin nìkan la gbẹ́ bí ìgbà tá a gbẹ́ kànga kò bá sì jẹ́ pé a tiẹ̀ wá fi kílípà a fi la títì sí irun orí wa eléyìí gbogbo ẹ̀ anábì sallallahu alaihi wasallam ń kọ́ fún wa nítorí yẹni ló yẹni kò yẹ ọwọ́ ọmọ mùsùlùmí kò yẹ ọwọ́ ọmọ mùsùlùmí nínú àdìtì anábì sallallahu alaihi wasallam tí Abu Dawud gbà wá ó ní gbogbo ẹni tọ́lọ́run bá fún nírun kó mójútó irun rẹ̀ kò sínú pa mójútó irun ká máa wá gẹrí apá kan ká dá apá kan sí gbogbo àwọn àṣàkáṣà àṣà burúkú tán kó wá lọ́dọ̀ àwọn òyìnbó iná lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tiwa làwọn fi ń ṣe fáàrí òyìnbó ń ṣe mọ́tò àwọn òré léyìí káwọn náà pa afẹ́ ṣe mọ́tò òyìnbó ń ṣe bàálù àwọn òré léyìí káwọn náà sọ pa afẹ́ ṣe bàálù òyìnbó ń ṣe gbogbo tó dáa tó dáa tó dáa tó yẹ pé tó máa lọ ìlú wọn ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ padà wálé má àwa kì í ronú pé àá èèyàn láwọn èèyàn láwa nígbà wọn bá lè ṣe àwa náà lè ṣe dáa jù bẹ́ẹ̀ lọ àwọn nǹkan burúkú tí ò da àwọn rádaràda játijàti tábà wá rí lọ́dọ̀ òyìnbó làwọn máa gbé bọ̀ wálé bẹ́ẹ̀ ni kò yánilẹ́nu alimami ibn khaldun rahimahullah ó ti sọ ó ní táwọn nìkan tí wọ́n bá fi lè wá gbàlú yín tí wọ́n bá fi lè borí yín tó di pé wọ́n ti gbèdè lẹ́nu yín wọ́n gbé tiwọn sí yín lẹ́nu ẹ rí i pé gbogbo oníkálukú nínú yín àṣekọ́sì wọn ni wọ́n mọ̀ ọ́ níwà ebi náà nù ní téèyàn bá ti ṣe bí òyìnbó wọ́n mọ̀ wò pé aróko ni wọ́n mọ̀ wò pé kọ̀lájú gbogbo ọmọ tó bá kọ́ nìsín tó bá ti máa sọ English wọ́n ní kò ní mà ok máa lọ kẹ́kọ̀ọ́ ní Russia èdè Russia ni mo gbọ́ wọ́n ní no no no English English China ni mo lọ mo gbé de China wọ́n ní English English ẹ wọ́n pé dè èdè ọ̀nà lásán lédè ọ̀tọ̀ ni mo ọ̀tọ̀ lédè àbẹ́ni tó bá lọ kéde náà bí màmí tuntun dá dúró gbogbo ẹ̀ àbẹ́ni tó tẹ̀ lọ kéde lárúbáwá wọ́n ní kíni kí náà fi ṣe kí náà ti sókòló rẹ̀ subhanallah ó túmọ̀ sí pé àlájú tó gbogbo ní tí ọ̀dà tí ọ̀dà wọn á gbé wálé ọmọ kan lè gèzẹ́tì sòkòtò sí bàràbàrà dì àmọ́ wọn rí pátá rẹ̀ bí ṣe ń rìn ní ọmọ fòókè ní ọmọ bọ́ọ̀lẹ̀ ní ọmọ fòókè ní ọmọ bọ́ọ̀lẹ̀ ọmọ arìn bí ẹni tí nǹkan rọ́ọ̀lù àbò ńlọ́rọ́ọ̀lù nǹkan wọ́n máa pèlè ńlọ́làjù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ nígbà tó bá gẹrí burúkú báyẹn yóò wá tún kan the bad guys ah, ah, the bad guys ọmọ tí a bí tinú wá ń dùn ọmọ tí a gbogbo bá ní àwọn ẹni tó máa ń sábà ń ṣe bẹ́ẹ̀ níta máa ń pera wọn nù the bad guys kódà àwọn lè tún bá fi clipper yà sórí wípé the bad guys ẹ dákun ọmọ rí lọ́yẹ káwọ̀ jẹ́ nítorí bá wúlò lọ́dọ̀ ẹlòmíì ní ká gbà gbà wọn ìjànjá pàǹtí ìdọ̀tí tó wà lọ́dọ̀ wọn ẹ dákun ẹja pátì àwùjọ wa ń bùkátà àti dàgbàsókè àwa náà ń bùkátà àti ṣe rere láyé wa kórìlédè tiwa náà kó tiẹ̀ dùn wò ọmọ àṣàkáṣà àṣòfò àṣàránù ẹ dákun ẹ má gbé wá bá wa náà islam kọ ọ gbọ́dọ̀ gẹrí apá kan kọ dápá kan sí. jazakumullahu khairan ọlọ́run kó jẹ́ kí àwọn arí àwọn máa pẹ́ lórí dáadáa oníbèrè tún sọ yìí pé tí a bá rí mùsùlùmí kan tí ó ṣàárẹ̀ kò ní àwọn èèyàn tí wọ́n ní lọ́wọ́ ní mọ̀lẹ́bí tí wọ́n lè dúró tì lórí àìsàn tí ó ṣe yìí àwọn mùsùlùmí náà wọ́n lálẹ́rànjẹ tí wọ́n dúró tì lórí pé láwọn ọmọ dáwọ́ jọ láti máa tọ́jú rẹ̀ lẹ́tà ni wọ́n wá sọ yìí pé àwọn dókítà wọn sọ yìí pé àìsàn tí ń ṣe yìí o àìsàn jẹjẹrẹ ni wọ́n wá bi apá kan léèrè nu wọn pé àìsàn jẹjẹrẹ tẹ̀ ń pariwo yìí ẹ ti ní òògùn kẹtẹ́ ẹ̀ máa lò fún ọtí máa kú ó ní àwọn ọmọ mẹ́ǹtẹ́ rẹ̀ ni o tí ó fi lọ wọ́n wá béèrè owó tó pọ̀ báwọn fi sàwọn tẹ́sì kan àwọn tó fi sàwọn tẹ́sì kan wọ́n ní ṣé irú ẹ nìyí àwọn mùsùlùmí lè parapọ̀ pé ẹjẹ́ àgbè kúrò ní ọsibítù tí ń gba owó ńláńlá ká gbé lọ sọ ọsibítù tí wọ́n ti máa bá a má lè jí àlàáfíà rẹ̀ tọ́lọ́wọ́n bá ní kó yé àbí tọ́lọ́wọ́n bá kádàrà pé ní yọ̀ọ́ bàbẹ̀ lọ sí lè tọ́. alhamdulillah òfin ọlọ́run dá lórí pé la yukallifullahu nafsan illa ma ataha ọlọ́run bá kò di ẹrù kan rú ẹnìkan àyàfi déédéé ní tọ́lọ́run bá fún kálukú. nísìnyí ẹ̀yin fẹ́ gba ìtọ́jú ẹnìkan ẹ fẹ́ gba ìtọ́jú rẹ̀ mójútó ó sì kan nìkan jẹ́ nìkan lọ agbábí tó ti kàn yín ní Islam torí pọ́ mọ̀ ẹ̀yà yín nínú ẹ̀sìn Islam ibi tágbára yín bá ma onílẹ̀ tọ́jú rẹ̀ ma ibi tágbára yín ọ̀ gbìyànjú rẹ̀ nítorí tó bá yá tó bá di gbèsè níbo lẹ́yìn náà ma wówó lọ níbo bá di gbèsè ẹ rí gan lára ẹni lè fara yín kalẹ̀ pé kí wọ́n mú yín kí wọ́n mú yín kalẹ̀ bá kalẹ̀ lọ tọ́jú rẹ̀ lábẹ́ ìbéèrè yẹn ó yẹ kí gbogbo èèyàn tó bá ríra ní mùsùlùmí kó máa ṣe dáadáa láàrin àwọn mùsùlùmí àwọn ìwà rere àwọn ìwà dáadáa tẹ́sán islam fi kọ́ wa mẹ́jọ gbẹ̀yìn nínú ìṣesí rẹ nítorí ọ̀hún máa ń tó lè ṣẹlẹ̀ sí ọlọ́la nítorí àyíbá mọ̀ irú tí wọ́n ṣe ń béèrè yìí náà lè ṣẹlẹ̀ sí wa náà gbogbo àwọn tó ń pè mọ̀lẹ́bí tó ń pè lára wọ́n yẹsẹ̀ ààrẹ nìkankan tó dó tí ọ̀tọ́ fẹ́ tọ́jú rẹ̀ ìṣesí rẹ láàrin àwọn mùsùlùmí lẹ́yìn ipò ti jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wọn ní ọ̀tá wọn nídìí kan láti bọ́ mójútó àlàáfíà rẹ kó má di fíafíà mọ́ lọ. wọ́n sì gba ìtọ́jú rẹ wọ́n gbà tọwọ́ tẹsẹ̀ bí ìgbà tó ṣe pé ọmọ ìyá ọmọ bàbá wọn ìlú ọba jẹ́. àmọ́ ìgbà tí wọn náà bá ti jẹ́ pé ọ̀kan ṣe ìsìláàmù ló kọ lásán ni àrí ọmọ síláṣí rí gbogbo ojúṣe mùsùlùmí ọ̀bá wọn kópa bẹ̀rẹ̀ kọ́dà ó tún máa ń ṣèṣe kí wọ́n mọ̀ dán ọmọ pé mùsùlùmí ni ọ́ ajẹ́ pé njọ́ tí nǹkan bá ṣe ọ́ bá ń tó rẹ́ nìkan kan nínú mọ̀lẹ́bí rẹ tó lè dúró tì ọ́ kọ́lọ́mọ́dọ́mù ìyá rẹ̀ gbé nù torí pé sẹ̀mí bẹ́ẹ̀ náà ni wọ́n náà ti là kalẹ̀ fúnra rẹ̀ kò wá ní débọ̀ ọkọ bọ́ lójijì torí rẹ̀ já mójútó Islam wa. hello kí ló kọ yín bọ̀lẹ̀ tó ń pè é. ọkọ mi ni àkàndé látòkò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi dá lórí pé tí èèyàn fẹ́ ìyàwó lé ìyàwó ìyàwó tí èèyàn fẹ́ tẹ́lẹ̀ ṣé ṣé ti fẹ́ sílé ọ̀nà wo ni ànábì ní kárìn tó ti pé àfẹ́ ìyàwó náà. ọ̀nà dẹ́rìn náà lọ́nà dẹ́rìn níta lákòókò ẹ fẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹ gbọ́dọ̀ jẹ́ni tó ṣe zina tọ́tara rẹ̀ tọ́gbọ́mọ ọlọ́mọ wọlé àìjẹ́bẹ̀ iná lẹ̀ ń dàbòrà bákan náà ẹ gbọ́dọ̀ rí i pé agbára yín ka bùkátà yín ó sì pè fún bùkátà yín ò pè fóbìnrin kejì ẹ kàn fẹ́ fi ni torí pé àwọn ọ̀rẹ́ yín àwọn alábàárìn yín àwọn ti dé olóbìnrin méjì àti olóbìnrin mẹ́ta nu wọn kò lè ọwọ́ àdúró tóbìnrin kan bíi kíni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ káǹkó wọ́n máa padà forí sanpa ni nítorí pé bùkátà rí agbára rẹ̀ ò ka kí lágbára ka a ẹni tó ṣe kékò tó bá bọ ọmọ ṣe tó lọ palákàrà padà tú náà ni àwọn akéyàwó tó wà nílé báwo lẹ ṣe ń bọ̀ ṣe ń dáadáa tó tún ara gbálẹ́pẹ́ fẹlẹ kejì ṣẹjá ẹja ẹsẹ àwò báwo lẹ ṣe ń tọ́jú ìdílé sí nígbà tá a bá rí ajẹ́pẹ́ nínú ìtọ́sẹ́kù lẹ́tù ti mójú tẹ́lẹ̀ kejì ìròyìn àjẹpàgbára yín ká ìyàwó yín kan ṣoṣo kò máa gbọ́ bùkátà yín torí gbà tí máa ń ṣe nǹkan oṣù ẹ máa ká sí oṣù òní pé njò lọ parí njò lọ parí irú rẹ bá fẹ́ lómi kò sí wàhálà ń bẹ àmọ́ ìyàwó ẹyọ kangan ọ̀ndọ́ ń jàkadì láì níye gbà tọ́ ma pé dákun má pa mí dákun má pa mí kí ló wá fẹ́ fẹ́ kejì sí àbọ̀ fẹ́ fẹ́ yàwó fàdúgbò sòtágbára rẹ bá ka tí bùkátà rẹ pè fún tó o sì lè ṣe dọ́gba láàrin wọn nítorí pọpọlọpọ alábòsí ni wọn nígbà tó bá ti fẹ́ ìyàwó kan ọwọ́ apata kọ́kọ́ ti di aṣọ tó ti gbó ìgbà náà lọ́mọ pẹ́nu tiẹ̀ rùn ìgbà náà bí ìgbà kó tó di wípé mi òun náà ni wúrà òun ní Islam sọ àìkóbìnrin jọ fún yà àìkóbìnrin jọ fáǹkó yóò jẹ pé ẹni bùkátà sí agbára yín sì ká ẹ lè ṣe dọ́gba láàrin wọn. jazakumullahu khair. hello. aleykum salaam kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. ẹ dákun fẹ́ bí ìṣòwò ṣáàtúwà àwọn kan bẹ tán já mùsùlùmí tán já mùsùlùmí tí wọ́n jẹ́. àwọn ògbódò lọ bí aláìsàn wọ́n ní wọ́n ní káwọn má dìde aláìsàn àbí ẹlòmíràn tuntun wọ́n ní kí wọ́n má dìde olú ẹ bá ẹ dàpọ̀ ẹ bá wa sọ kí ni sẹ́yìn àti àwọn ìṣọ́ra rẹ̀. ẹ̀yin náà lẹ mọ̀ wọ́n ṣe mọ̀ pé má lọ sí ọ̀dọ̀ aláàárẹ̀ má lọ síbi tó kù bá ti kú ẹ̀yin náà mọ̀ pé oògùn ló bì mùsùlùmí kún mọ́ ìsìláàmù ọ̀bẹ ọkọ máa ṣoògùn ọ̀fọ̀ ọlọ́ọ̀ni wọ́n bá dúró ìsìláàmù tó ní kọ́ ọbẹ̀ aláàárẹ̀ wò ọgbà ládàá ńlá ń bẹ̀ ìsìláàmù tó ní tókù bá kú kópa nínú sọ̀látùl jànáza sì bókù débi tí wọ́n ti sin wọ́n tara rẹ̀ gba ládàá lórí ẹyọ kọ̀ọ̀kan nínú iṣẹ́ méjèèjì yìí ládàá wọ́n ń pè ní kírọ́t wọ́n ló tóbi bí òkè ńlá ẹni tó bá wá lọ síbi tí wọ́n ti ṣe sọ̀látùl jànáza tí ò tún gbẹ̀yìn níbi tí wọ́n ti fẹ́ bòkú mọ́lẹ̀ kírọ́t ti ẹ̀ di méjì ládàá ńlá rẹ̀ ó di méjì so eléyìí túmọ̀ sí wípé ẹni bá jẹ́ pé ìsìláàmù ní bá ń ṣe kọ́ á ti dárú ní tẹ̀ ń wíyàn kọ́ á ti dá lásà pé wọ́n ní má lọ kí aláàrẹ̀ wọ́n ní gbọ́dọ̀ débi tó kù bá ti kú eléyìí ṣe mùsùlùmí olóògùn olóògùn lélẹ́yìn ẹ̀yin lẹ sí pé pé mùsùlùmí olóògùn oògùn fọ́ mi lórí ìníwó àwọn eléyìí. jazakumullahu khairan hello. maaleykum salaam kí ni ìbéèrè yín pápákọ̀ kí ló kọ kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè mi ni pé ìgbà tá a gbèrò dúró ẹnìkan wá ṣubú lùdùn yẹn ṣé ó yẹ ká rẹ sùn ní àwọn yẹ ká máa tirun lọ. ẹ̀yin kan dìde láti láti dóòlà rẹ̀ ni ẹ pàṣọ láti yẹn tiẹ̀ dóòlà rẹ̀ kódà kí sọ láti yẹn bọ́mọ yín lọ́wọ́ ẹ mọ̀ padà sí tiyín torí kí ẹgbẹ̀mí yẹn lẹ̀ ó pàtàkì púpọ̀. hello wàlẹ́kùn sọ̀tùlà kí ló kọ yín bolẹ̀ tí ń pè o. kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè kan ni pé tí mo ní nìjẹ́ ẹni tó ń ṣe sí ọmọ làkejì láti má jẹ́ kí orin kan tó lọ́wọ́ kí ni ìdíyẹ ni bẹ́ẹ̀ ní dá. onílara nìyẹn ẹni tí bá ń ṣe lára kò sí tàbí ṣùgbọ́n ó ń ṣera rẹ̀ ní olóń dínà mọ́ra rẹ̀ kò dínà mọ́ mọ́làkejì bí bó ṣe ń dínà mọ́ra rẹ̀ tọ́lọ́ nǹkan pé ó sọ mọ́làkejì yóò ṣe onílàárí èèyàn ẹ̀san burúkú ni ó sì gbà lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ndà al-qiyam. ọ̀pọ̀ pàtàkì fún ẹ̀rọ ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kí ọba ní ìsan wọn ní ẹ̀sùn orí láyé àti ní ọ̀la al-qiyama ọpẹ́ pàtàkì fún àwọn ṣéèkì wa tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè ọlọ́kọ̀ọ̀jọ̀ kan wa láti àtàárọ̀ abẹ́lẹ́wọ̀n ọba أشهد أن لا إله إلا أنت أستغفرك إليه صدق الله العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيراً وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من الشاهدين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت